الحمد لله الذي جعل الليل ضياء الحمد لله الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب والحمد لله الذي جعل الليل والنهار خفة لمن أراد أن يذكر أو أراد شكورا من ذوي الألباب وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد ومنه المبتدا واليه المنتهى والمهاب واشهد ان محمدا عبده ورسوله افضل من تحفل لله سبحانه وتعالى واناب صلى الله عليه وعلى اله واصحابه ومن تبعهم باحسان الى يوم الحساب وسلم تسليما اما بعد ايها الناس اتقوا الله تعالى وتبصروا في هذه الايام والليالي فإنها مراحل تقطعونها إلى الدار الآخرة حتى تنتهوا إلى آخر سفركم وكل يوم يمر بكم فإنه يبعدكم من الدنيا ويقربكم من الآخرة وطوبى وطوبى لعبد اغتنم فرصها بما يقرب إلى مولاه طوبى لعبد شغلها بالطاعات وتجنب العصيان طوبى لعبد استعب بما فيها من تقلبات الأمور والأحوال طوبى لعمل استدل بتقلباتها على ما لله سبحانه وتعالى فيها من الحكم البالغة والإصرار يقلب الله الليل والنهار إن في ذلك لعبرة لأولي الأبصار إخوة الإيمان ألم تروا إلى هذه الشمس كل يوم تطلع بمشرقها وتغرب في مغربها وفي ذلك معظم الاعتبار فإن طلوعها ثم غيوبها ايجاب بأن هذه الدنيا ليست دار قرار وإنما هي طلوع ثم غروب وزوال ألم تروا إلى هذه الشهور تهل فيها الأهلة صغيرة كما يولد الأطفال ثم تنمو رويدا رويدا كما تنمو الأجزاء حتى إذا تكامل نموها أخرجت بالنقص والاستمشلال وهكذا عمر الإنسان سواء واعتبروا يا أولي الأبصار ألم تروا إخوة الإيمان إلى هذه الأعوام تتجدد عاما بعد عام فإذا دخل العام الجديد نظر الإنسان إلى آخره نظرا بعيد ثم يمر به الأيام سراعا فينصرم العام كنفح البصر فإذا هو في آخر العام وهكذا عمر الإنسان يتطلع إلى آخره تطلعا بعيد فإذا به قد هجم عليه الموت يقول الله سبحانه وتعالى وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت لتحيد وربما ربما يؤمل الإنسان بطول العمر ويتسلى بالأمان فإذا بحمل الأمل قال انصرم وبناء الأماني ومن أدم أيها الناس إنكم في هذه الأيام تودعون آما ماضيا سديدا وتستقبلون آما مقبلا جديدا وليس, وليس شعري ماذا أودعتم في العام الماضي وماذا تستقبلون به العام الجديد وليحاسب العاقل نفسه ولينظر في أمره وإن كان قد فرط في شيء من الواجبات وليتوب إلى الله سبحانه وتعالى وليتدارك ما فات وإن كان ظالما لنفسه بفعل المعاصي والمحرمات وليقلع عنها قبل حلول الأجل والفوات وإن كان ممن من الله عليه بالاستقامة فليحمد الله سبحانه وتعالى على ذلك وليسأله الثبات عليها إلى الممات إخوة الإيمان ليس الإيمان بالتمني ولا بالتحلي وإنما وليست التوبة مجرد قول باللسان من غير التقلي إنما الإيمان ما وقر في القلوب وصدقته الأعمال وإنما التوبة ندم على ما مضى من العيوب وإقلاع عما كان عليه من الذنوب وإنابة إلى الله بإصلاح العمل ومراقبة عذاب القلوب وحققوا أيها المسلمون الإيمان والتوبة فإنكم في زمن الإنسان وعظ النبي صلى الله عليه وعلى آله وسلم رجلا فقال اغتنم خمسا قبل خمس شبابك قبل هرم وصحتك قبل سقم وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك وللشباب قوة وعزيمة فإذا هرم الإنسان وشاب وضعفت القوة وفترت العزيمة وفي صحة نشاط ومساق وإذا مرض الإنسان حق نشاطه وضاقت وضاقت نفسه وثقلت عليه الآمال وفي الغنى راحة وقرار فإذا افتقر الإنسان اشتغل بطلب العلم بنفسه والعيال وفي الحياة ميدان فصيح لعمل لعمل لصالح الأعمال وللأعمال الصالحة فإذا مات العبد انقطع عنه أوقات الإنسان عباد الله اعتدلوا ما بقي من آمالكم بما مضى منها واعلموا أن كل آت قريب وأن كل موجود منكم زائد وأن كل زائد وأن كل موجود منكم زائل فقير فابتدروا الآمال قبل الزوال يقول الله سبحانه وتعالى إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على الأرض يدبر الأمر ما من شفيع إلا من بعد إذنه ذلكم الله ربكم فاعبدوه أفلا تذكرون إليه مرجعكم جميعا وعد الله حقا إنه يبدأ الخلق ثم يعيده ليجزى ليجزي الذين آمنوا وعملوا الصالحات بالقسط والذين كفروا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون هو الذي جعل جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون إن في اختلاف الليل والنهار وما خلق الله في السماوات والأرض لآيات لقوم يتقون ọpẹ́ ni fún Ọlọ́run ọba Ọlọ́run ọba tó ti tó ti oòrùn ní ìmọ́lẹ̀ bákan náà tó ti òṣùpá ní ìmọ́lẹ̀ títí ẹtù mi lára oòrùn Ọlọ́run ọba tó ní ìmọ́lẹ̀ tá a máa rí lọ́sàn ṣùgbọ́n mọ́lẹ̀ tí ẹyọ máa gbóná lára ṣùgbọ́n Ọlọ́run ọba ìlú fẹlẹ sọ ìmọ́lẹ̀ tó ti pa ó fi tóoru ó sì fi dé alẹ́ fún wa ìmọ́lẹ̀ títí máa ń tura tí wọn tuntun máa yàn lára ni Ọlọ́run ọba ìlú fẹlẹ ọwọ́ àti òṣùpá yìí ó gbé kalẹ̀ ní àwọn ìpele ìpele ìpele tọ́lọ́wọ́n ọba ìlú fiọ́lá gbé kalẹ̀ tí ó jẹ́ ìpele méjìdínlógún tọ́lọ́wọ́n ọba ìlú fiọ́lá bá fẹ́ kí oṣù kọ́ jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n ọlọ́run tẹ́ ní méjìdínlọ́gbọ̀n tí ọlọ́run ọba ìlú fiọ́lá bá fẹ́ kí oṣù kọ́ jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n àjẹ́ kí oṣù àti ó sinmi lódìdí ọjọ́ lóru kan tó ti fi àní rí tọ́lọ́run bá fẹ́ kó pé ọgbọ̀n odidi òru méjì òun náà là ní fi rí oṣù náà ọlọ́run ọba ìlú fiọ́lá ògbélé ìkalẹ̀ lásán tí kò ti gbé kalẹ̀ bá a mọ òǹkà àwọn ọdún àti àwọn ìṣirò ọ̀pọ̀ ni fún ọlọ́run ọba ọba tó gbé òru àti ọ̀sán kalẹ̀ wípé kí wọ́n máa pààrọ̀ ara wọn kéde yóò lè bá a máa jẹ́ ìwòye ọgbọ́n rere àti ìyípadà kúrò níbi aburú lọ síbi dáadáa fún gbogbo ẹni yòówù tọ́ba rántí ọlọ́run ọba ìrèké ọlá àbí fẹ́ni yòówù tọ́ba fẹ́ dúpẹ́ fọlọ́run ọba ìrèké ọlá wàá fà jùlọ nínú gbogbo àwọn tó bá jẹ́ ọ̀jọ̀gbọ́n ènìyàn ọjọ́ ìgbé kò jẹ́ ilé ìjọ ti sọ́sí lódodo àfi Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba ọ̀sán tuntun ní kò lóró gbogbo kò sẹ́gbẹ̀rẹ̀ àwọn kò sábì yókùn kò jẹ́ ìkàkàtọ́jú ọlọ́run ọba nínú gbogbo ẹ̀dá rẹ̀ sọ́jà tọ́lọ́mọ ọba ìlú sọlá ní ọpẹ́ sí ọ̀dọ́ rẹ̀ ní gbogbo nǹkan ti bẹ̀rẹ̀ ọ̀dọ́ rẹ̀ ní gbogbo nǹkan parí sí bẹ́ẹ̀ sì ní gbogbo wa ọ̀dọ́ rẹ̀ láti sẹ́rí sí sọ́ba di àlùfẹ́yàmà mo jẹ́ ìgbé dáadájú àdébọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ẹrú sí ọlọ́wọ́n ọba ní òjíṣẹ́ rẹ̀ ni olóṣè lóore jù lọ́dọ́ láti nínú gbogbo ẹ̀dá tọ́lọ́wọ́n ọba dá lẹ́nu sí ọlọ́wọ́n ọba ìlú sọlá tó sì tún sẹ́rí padà sọ́dọ̀ ọlọ́wọ́n ọba níbi gbogbo àwọn iṣẹ́ rẹ̀ pátá ọlọ́wọ́n bá wa kí ànábì náà àtàwọn wọ́n fi sílẹ̀ títí kí o sì di ọjọ́ àlùkìyàmà lẹ́yìn náà gbogbo ata jẹ́ ẹrúsìn ọlọ́run ẹ jẹ́ ká páyọ̀ ọlọ́run ọba ìlẹ́jọ́lá láti lajú sílẹ̀ dáadáa o káwòye pẹ̀lú gbogbo àwọn ọjọ́ wa ọjọ́ ayé wa àti àwọn òru wa gbogbo àwọn ọjọ́ ayé àti àwọn òru wọ̀nyí ká lọ mọ̀ pé ìgbésẹ̀ lọ́jẹ́ tó ní kálukú wa bá ti ń ké díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tá bá ti ń ké bọ̀ wá tí mo arọ́ bó ti bẹ̀rẹ̀ bí tá àwọn ọjọ́ tá òru yìí ó ń gbé wa kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ lọ sí ilé ìkànnì títí láti parí ìrìn àjò wa títí tọ́lọ́ ọba ìlẹ́kẹ́ ọlábàlẹ́ oníkálukú ọ̀parí ẹ̀ sí kọ́lọ́ jẹ́ kéde àti nìkọ̀ọ̀kan ká parí ẹ̀ sí dáadáa kó ti ọjọ́ tó ti bá pàdé rẹ̀ kọ́lọ́ kó ti ní ọjọ́ tí ó ta jù nínú àwọn ọjọ́ tó ti bá lò táà ń lò bọ̀ wá nínú ilé ayé wa tá ká lọ mọ̀ pé gbogbo àwọn ọjọ́ kí ń rí lọ lára wa àwọn ọjọ́ wọ̀nyí àti àwọn òru wọ̀nyí ńṣe ni wọ́n ń gbé wa dìnà sí ayé báwa tí wò pa wà nílé ayé yìí ńṣe ni àwọn ọjọ́ wọ̀nyí gbé wa dìnà sáyé ó sì sún wa mọ́ ọ̀run bá a tẹ̀lé lánàá bẹ́ẹ̀ kọ́ la tẹ̀lé lónìí gbogbo nǹkan tá a ti ṣe lánàá bẹ́ẹ̀ kọ́ la tẹ̀lé ṣe lónìí àwọn àyè tó ti kó súnmọ́ tá a lè kó kọjá ní àsìkò tá a wà tẹ́lẹ̀ lánàá bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí fún wa lónìí kọ́ rọrùn fún wa tẹ́lẹ̀ mi ọba ti kọjá ní àwọn àyè kan lónìí níṣẹ́ ni yóò ti kọ́kọ́ mi ẹsẹ̀ ṣègéṣègé bí ẹ̀mélòó kan bí ẹ̀méjì ó tó di pé yóò ṣe kíni yóò lè rí ẹsẹ̀ náà gbé kó tó kù nǹkan tí máa ń kó pa nígbà tí ìfẹ́ ní agbára tẹ́lẹ̀ nígbà kan jẹ́ ọ̀dọ́. a jẹ́ pé gbogbo àwọn ọjọ́ wa àti àwọn òru ti lọ ó mú wa jìnnà sáyé bákan náà ó sì mú wa súnmọ́ àlùkìyámà wa bó wa lọ́mọ ẹ̀dẹ́ ènìyàn tọ́jú onílàáká ìtọ́jú olóye ó sì mọ̀ yí pé gbogbo àwọn ọjọ́ yìí ti ṣe ń lọ dínbọ̀ yìí ti ṣe lòun súnmọ́ ikú lòun sì ń jìnnà sí ayé àti gbogbo dúkìá tó ń fi sáyé bóun ni ó ṣe tún wá bálá aká ìlú fọmọ láti pé kó tún wá bí àwọn èèyàn jọ gbígbẹ́ yẹn ọ̀rẹ́ ni ọmọ ránṣẹ́ pè yín gbogbo ẹ̀yin alásùnmọ́ mi ṣe ni mo pè yín bí mo ṣe pè yín kò sí nǹkan méjì tí mo pè yín fún mo fẹ́ kẹ́ ẹ bá mi yọ̀ wípé mo ti yọ ọmọ ọdún báyìí lórí àyè subhanallah tó ń dunnú wípọ̀ ń lọ òkú láyé díẹ̀ díẹ̀ ni àbí tòun òfin ní ìbẹ̀lú nínú agbáyé àbí nínú ọkàn rẹ tó wò ó pé ọwọ́ ayé kọ́ máa yọ tẹ̀tẹ̀ pẹ̀lú rẹ̀ iṣẹ́ olóore wo lè ní atẹnukọ̀ káwá ti ṣe ọba láti tẹ́wọ́ gbà wa ń bá tiẹ̀ olóore wa kì í máa tayọ̀ kéèsè ìdùnnú ni wọ́n ní ká dunú wọ́n ní ká dúpẹ́ fọlọ́wọ́n ọba lórí rẹ̀ ni ká tún wá tẹ̀sẹ̀ tún fi ọlọ́run pé tó èyí tí mo ṣe tí mo dúpẹ́ lórí ẹ̀yìn ọlọ́run dákun kẹ́wọ́ gbà lọ́wọ́ mi dáadáa èyí tí wọ́n ní ká gbé nìyẹn bẹ́ẹ̀ sì ni tá a bá wá wo ọ̀pọ̀lọpọ̀ ẹni tí máa ń gbé tá a ti ayẹyẹ àyájọ́ ọjọ́ mi rẹ̀ á rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn ò ní ṣe olóore gidi kan wọ́n sì ṣèwájú ọlọ́run ọba ìlẹ̀jọ́lá wà ní ìnà àdìgbà ni wà ní ìnà ìlẹ̀ ìrọ̀jùrún báwo wá ni wọ́n ti ṣe àwọn ẹni wọ̀nyí báwo ló ṣe rí fún wọn báyìí tó ní bó ṣe jẹ́ fún òní sẹ́ni tí wọ́n ti síwájú ẹlẹ́dàá wọn wọn ò tún ní dáadáa tí wọ́n tún síwájú fáwọn ènìyàn wọ́n tún wá ń ṣe owó lóko wọ́n tún wá máa sọ fáwọn dunnú nípa àwọn ọdún ọmọ àádọ́ta ọdún láyé àwọn dunnú ṣẹlẹ̀ àwọn ọdún ọmọ ọgọ́ta ọmọ àádọ́rin ọdún ọmọ ọgọ́rin ọdún àwọn ọdún ọmọ àádọ́rùn ọmọ ọgọ́rùn ọdún làwọn dà lónìí tó ti jẹ́ pé gbogbo ọmọ ọgọ́rùn wọn tí wọ́n dà yìí ọgọ́rùn ọdún tí wọ́n dà láyé yìí àárín ìkarire tí wọ́n ti fi wájú ọlọ́wọ́n wà bí ajẹ́mọ́tò mi ẹ jẹ́ ká lọ́ọ́ mà wípé ìtọ́jà fún wa tó sì jẹ́ oríire fún wa òun náà ní pé kó ní kálukú wa ká máa yẹsẹ̀ wa wò ní gbogbo ìgbà ní gbogbo àsìkò torí pé ìrìn àjò tá à ń rìn lọ́wọ́ yìí nínú ayé yìí á padà pẹ̀ fún ìrìn àjò yẹn á sì fi ọ̀pá ìrìn àjò yìí á fi dábàdì ní ọjọ́ kan ibi tá a fi dábàdì sí òun náà ní kò yé ní àtẹnìkọ̀ kan wa lóní kálukú wa ti gbọdọ̀ máa fi ọlọ́run ọba ìṣẹ́wọ́gbà nínú ọjọ́ ó sì ti tó ti fi á ti rèé títí láti bọ́ sí ọ̀dọ̀ ọlọ́run ọba sí ọlá rẹ̀ jàdùlọ gbogbo àtàjẹ ẹrúsìn ọlọ́wọ́n ọba ìrètí ọlá ẹjẹ ká lọ́mọ yìí pé oríire ní fọ́mọnìyàn ọmọnìyàn wo ni ẹrú ọlọ́wọ́n ọba tó fẹ́ yìí pé ń ṣe lọ́kọ́rọ̀ àwọn àsìkò rẹ̀ gbogbo àwọn àsìkò tó ní nílé ayé báyìí tó kọ́rọ̀ rẹ̀ pẹ̀lú gbòòlù sí ìkan tí ó mú súnmọ́ ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ oríire fún ẹrú kan ẹrú wo ni ẹrú tó ṣe pé gbogbo àwọn ìtẹ̀mí ayé rẹ̀ níṣẹ́ ló oríire ní fẹ́rùsàn ẹrú wo ni ẹrú tó ṣe kọ́ gba wáàsí pẹ̀lú lílọ bíbọ̀ gbogbo àwọn ìṣesí tí ń lọ nínú ayé àti nínú gbogbo ọ̀rọ̀ rẹ̀ ọgbà wáàsí pẹ̀lú rẹ̀ oríire ní fún ẹrú kan ẹrú wo ni ẹrú tó ṣe tí ó ṣe ọgbà ìtọ́ka ó sì lo ìtọ́ka pẹ̀lú bí gbogbo àwọn lílọ bíbọ̀ ayé kankan fúnra rẹ̀ ṣe ń lọ ọwọ́ àgbà wá àti pẹ̀lú rẹ̀ ó ti gba ìtọ́ka pẹ̀lú rẹ̀ pẹ̀lú tọ́lọ́wọ́n ọba ìlẹ́jọ́ lágbàlérò nínú àwọn ọgbọ́n èso tó kọ́ ga jùlọ àti nínú àwọn àṣírí tó ti pé ọlọ́wọ́n ọba ìlẹ́jọ́ lá tó fi ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí fún wa ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ ó sọ fún wa nínú Al-Qur'an al-Karim yìí pé òun ọlọ́wọ́n ọba yòókọ́ ti kò lọ́ọ̀hún lẹ́yìn lọ́wọ́ nàá ọlọ́wọ́n ọba ìlẹ́jọ́ lá fi òru àtọ́sá pààrọ̀ ara wọn ìṣàfihàn ìdáríkàlà ìbọ̀rọ̀tàlẹ̀ olè àdìsọ́ ọlọ́run ní dáadáa ju eléyìí ìwòye òun náà lọ́mọ já o gbogbo àwọn tó ti pé wọ́n lórí owó tí wọ́n fi náà wòye gbogbo àtàjẹ́ mùsùlùmí tóníkálukú wa ẹ wá jẹ́ ká tètè wòye àbóníkálukú wo wòye ni yóò rùn tó ti bóníkálukú wa ní lókè yìí ìràwọ̀ ńlá tó tóbi nì bá a fẹ́ ní lókè táwọn òyì ọ ń yọ láwọn àsìkò kan ní ìbùlá rẹ̀ ó ti ń wọ̀ láwọn àsìkò míì ní ìwọ̀ rẹ̀ eléyìí náà ọ ń nínú rẹ̀ o àwọn ìwòye tó tóbi ń bẹ ènìyàn látara yíyọ tóòrùn yọ àti wíwọ̀ tóòrùn wọ̀ ìgbé dáadájú yíyọ rẹ̀ lẹ́yìn náà wíwọ̀ lẹ́yìn náà yóò tún wá sí nǹkan tó ṣe yí pé yóò tún báyàn dá kó ní fi pé àní ṣe kí ni o àtún ní padà rí máa táwọn náà kàtó wá mọ̀ yí pé eléyìí lọ́lọ́run ọba ìlẹ́sẹ̀ láti ń fún wá lára mà ó fi jẹ́ ká mọ̀ yí pé ayé gangan tẹ́lẹ̀ àtẹnìkọ̀ pátá wà nínú rẹ̀ ọlọ́run fi ọ̀dà rẹ̀ kalẹ̀ fún wa yí pé ilé ayé yìí kì kì í ṣe ní tá a máa bẹ lọ gbére tí òun náà ti máa bẹ lọ gbére fúnra ara rẹ̀ bí kò ṣe pé báyé náà ṣe rí òní yíyọ àbí wíwọ̀ àtà ìsinmi ara lábò ju nǹkan mọ́ àpẹẹrẹ tó ń gbé wá yẹn òun náà láyé náà òun ló gbé wá torí pé orílẹ̀ tá a wà yìí òun náà dà gẹ́gẹ́ bí ìràwọ̀ bóòrùn ṣe rí náà ni bóòrùn ṣe yọ bóòrùn ṣe wọ̀ bó ṣe dípà ní rí mọ́ bẹ́ẹ̀ náà ló jẹ́ pé ayé yìí náà yọ tọ́ba yá yọ wọ̀ tọ́ba yá ayé náà yọ padà yẹ tí kò ní sí òun náà lórílẹ̀ ayé máa rárá bó ṣe wọ̀ máa gbogbo àwọn àtàjọ mùsùlùmí ẹ wá tó jáwọ́ yìí lọ síbi àwọn oṣù àwọn oṣù tó ti káàní àwọn oṣù kátà ní lókè yìí oṣù báyìí tó ti pé ìlétésù rẹ̀ àwọn ìlétésù wọ̀nyí níṣẹ́ ni yóò lé ní kékeré gẹ́gẹ́ bá a ṣe máa ń fi ọmọ kékeré bẹ́ẹ̀ náà ni ìlétésù yìí bẹ́ẹ̀ ni ó ṣe lé ní kékeré nígbà tó bá tẹ̀sẹ̀ yọ lẹ́yìn náà yọ bẹ̀rẹ̀ sí ní máa dàgbà díẹ̀ díẹ̀ dàgbà ọmọ ẹ̀dẹ́ ni ẹ̀sẹ̀ dàgbà títí tó fi jẹ́ pé pípé àwọn ìràwọ̀ pípé àwọn oṣù yìí oṣù náà fi di nǹkan tó ti pé yóò pé dáadáa ìgbà tí ó pé òun náà nígbà tó bá ti ọjọ́ kẹrìnlá sí ọjọ́ kẹẹ̀ẹ́dógún òun ó pé lásìkò yẹn lẹ́yìn ìgbà tó bá ti pé sáńkọ́ yóò máa di nǹkan tó ti pé yóò máa pẹ̀ ní bó ti lágbára tó tẹ́lẹ̀ yóò di nǹkan tó ti pé yóò máa máa lẹ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ náà ni ọjọ́ orí ọmọ ẹ̀dẹ́ nìyàn tọ́lá ọba ìlú tó sì sàánú èèyàn tó wá ní kéèyàn máa lo agbára pọ̀ títí láti gbàtà síbi tó ti dọ̀dọ̀ tó ti wá di odidi ogójì ọdún láti ogójì ọdún sẹ́yìn báyìí nílẹ̀ báyìí ìlọ́jẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn agbára rẹ̀ yọ máa dínkù díẹ̀díẹ̀ mólégunke mólélógo mólélódo rẹ̀ yọ máa lọlẹ̀ díẹ̀díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ ni ìràwọ̀ rẹ̀ ní sàtẹ́lẹ̀ yóò di jọ́ máa wọ ọ̀gùn àwọn ara rẹ̀ tọ́jú ọ̀lọ̀ tó wojú rí yóò di nǹkan tó ṣe pé yọ máa kíjọ díẹ̀díẹ̀díẹ̀ yọ máa mùjọ díẹ̀díẹ̀ báwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà báwa ni ó ti máa lọ títí díẹ̀díẹ̀ náà nìyí yóò fi jíjọ́ sí gbogbo ó di wẹ́lú subhanallah bọ́lá wọn bá ilé iṣẹ́ láti bí oṣù pákálẹ̀ yìí pẹ̀lú àwọn ìrísí ìwòye tó jẹ́ gbogbo ẹni tó nílò akáyè ẹ̀rí ajá wòye gbogbo ẹni tó lójú ojú bí oṣù yọ ní kékeré tó ń dàgbà nígbà tó padà yá tó pé òṣìkan tó dínkù àti nǹkan tá a rí má náà làwọn ọmọ báwa àwọn ọdún a máa rí wọn wọ́n máa wá lọ́tún ọdún a máa rí ọdún tuntun nígbà tá a bá rí ọdún lẹ́yìn ọdún láàbà máa wòye bí ọmọ ẹ̀dẹ́ nìyàn yóò máa fi ọdún tuntun láàmà wọ̀ yìí wíwò tọ́mọ ẹ̀dẹ́ nìyàn yóò máa wo ọdún yìí yóò máa wo ìgbẹ̀yìn dòlìhíjà nígbà tó rí muharram yóò máa wo ìgbẹ̀yìn dòlìhíjà ọdún rẹ̀ ipe oṣù kejìlá yóò máa wò ní muharram ní wíwò tó jìnnà tefetefe pé ọjọ́ tó pọ̀ nbẹ́nu muharram sí dòlìhíjà wákàtí ìdẹ̀kùn ló àwọn ìtẹ́jú bẹ́ẹ̀ gbọ́ òun wá pọ̀ jàǹtí rere ibi ọjọ́ ń bẹ àsìkò ti tó kù ọmọ ẹ̀dẹ́ ni ọmọ wo muharram zero hijja ní wíwò tó dínà ṣùgbọ́n pẹ̀lú pé inú ètò ọlọ́run ọba ìlẹ́fẹ́ ọlá ọjọ́ ayé ọba máa lọ díẹ̀ díẹ̀ díẹ̀ ó ti jẹ́ pé odidi ọdún yóò ṣe pajúdé nì gẹ́gẹ́ bí ká pa ojúdé lẹ́ẹ̀kan náà ká tẹ ojú wa lẹ́ẹ̀kan náà ní òjijì láti máa wòye pé ìtẹ̀lárí ìkẹyìn ọdún tá à ń wò lórí rí bí ẹni pé kò ní súnmọ́ wa kíákíá báyìí ni ọjọ́ orí ọmọ ẹ̀dẹ́ nìyẹn nígbà tí ọmọ ẹ̀dẹ́ nìyẹn dáyé tó ń fán yóò máa wọ ọjọ́ orí rẹ̀ ike ìgbẹ̀yìn ọjọ́ orí òun òun òkú mọ̀gbà tí ó jẹ́ ó súnmọ́ fún àwọn bàbá tó bí bàbá òun wọ́n ní ọgọ́fà ọdún ni wọ́n lò láyé bàbá tó tún tẹ̀lé wọn wọ́n sọ pé àádọ́fà ọdún làwọn lò láyé irú èmi yìí sì áá ó tiẹ̀ wá kéré jù tẹ́mi ọ̀bá tiẹ̀ wá lo ọgọ́rùn-ún ọdún kí n tiẹ̀ wá lo àádọ́rùn-ún ọdún kí n wá lò nísinsìnyí tí mo ti wà mo wà ní ọmọ ọdún méjìdínlógún mo wà ní ọmọ ogún ọdún yóò wá fojú wo ogún ọdún sí àádọ́rin ọdún tàbí kó fojú ogún ọdún kó wá fi wo àádọ́rin ọdún pé ah twenty to ninety different seventy years ní fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ subhanallah kódà kọjá pé seventy lọ́lọ́ nílò láyé gan ó sì tún wá fún fifty years tí màá ṣe kí ni o tí màá tún lò lójú tiẹ̀ níṣẹ́ ni fifty years yẹn òun náà lọ pẹ́ ṣe yorùbá wọn ti ní lójú lọ́pẹ́ sí múndíá tán o ẹni tí o ti fún ọmọ ní owó oúnjẹ òní ó pè ọmọ ọjọ́ wò lélẹ́yìí gẹ́gẹ́ bó jẹ́ pé ẹni tí o fún ẹran lóúnjẹ tí o ti fún ẹran léèlì òní ó pè á ẹran ọjọ́ wò ọjọ́ táwọn òkọjọ́ tó jìnnà yẹn dábàá máa wò àwọn ọjọ́ ọdún yìí ọjọ́ ọdún yìí yọba máa wọn ọdún máa wọn kẹwàá tí mo fẹ́ yàwó ó subhanallah ó ti yọ ọdún bẹ́ẹ̀ ó ti yọ ọdún báyìí yọba máa wò gbogbo àwọn ọdún tí ń ṣeré tí ń wò kékeré nìyí bẹ́ẹ̀ ni ìgbẹ̀yìn ayé rẹ̀ yọba wá ti bọ ọmọ ẹ̀dẹ́ nìyàn ikú ọba jalu ọmọ ẹ̀dẹ́ nìyàn lójijì a sì mọ̀ pé ikú kìí báyàn sọ̀rọ̀ sí ikú ọjà ló yàn ni bí ikú bá pààyàn nígbà tí ń pààyàn lọ́wọ́ tá a bá di ansẹ̀ẹ̀sì lọ́wọ́ báyìí ti láfọ yẹn lẹ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ansẹ̀ẹ̀sì yẹn máa ṣiṣẹ́ wọ́n sì máa pè ẹni tó ní ansẹ̀ẹ̀sì nígbà yẹn tó ní handset ò ní lágbára kò ní nǹkan kan tó lè ṣe láti gbé handset yẹn mọ́ àti ẹ̀dárúkọ handset aago tó fi sọ́wọ́ aago yóò tún máa fẹ́jú pàkà pàkà pàkà ẹni tó sì laago òun ti kú lórílẹ̀ ayé ìlọ̀jẹ́ ọlọ́run ọba ìrètí ọlá ìtẹ̀lẹ́kẹ́ ọlọ́tí ọlá rẹ̀ gàdúrà sọ pé wàjà àti sákìrọ́tò mọ́ ọlọ́run ní ìhun rírẹ̀ akú yọba dé bá ọmọ ẹ̀dẹ́ ènìyàn yóò àbáwádà ni ẹ dákun ẹ pé tìkẹ́ tìkẹ́ tìkẹ́ ẹ dákun ẹ tètè bá a gbé lọ emergency emergency subhanallah ikute zaalika maa bọ̀ ntami wo tahid ntọ́ dọ́gbọ́n pípé kọ́mọ́ ṣẹlẹ̀ òun náà lọ padà wá ṣẹlẹ̀ ikú ti dé o iwájú tó síwájú ikú yẹn kó tó dé bẹ́ẹ̀ ni ọmọ ẹ̀dẹ́ ènìyàn bá a ṣe délé ṣe ṣẹlẹ̀ yìí ọmọ ẹ̀jẹ̀ yẹn ní ètò ọmọ ẹ̀jẹ̀ yẹn ni pé yóò máa pèrò oríṣiríṣi e, èrò tó pọ̀ tí ò lè ní bá nùgbésí ayé rẹ̀ ńlọmọ ẹ̀jẹ̀ yẹn máa gbà nínú èrò yóò sì fẹ́ kó dúkìá jọ dúkìá tí ò ní lè náta nínú ọ̀rọ̀ òní ọlọmọ ẹ̀jẹ̀ yẹn ọ̀fẹ́ máa kó jọ bẹ́ẹ̀ ni ọmọ ẹ̀jẹ̀ yẹn yọ̀ọ̀fẹ́ máa kọ́ ilé ilé tó ṣe pé kò lè gbójú agẹjẹgbẹ báàgì kékeré kan lọ nínú rẹ̀ lẹ́yìn láyè tó ṣe yí pé nígbà tí ó ti gbàgbé ilé tó ti pé yọ padà dé sí ó ti gbàgbé ọjọ́ tó ti pé ìṣe ni wọ́n kọ ebè mọ́ òun lórí gẹ́gẹ́ bá a ti ń kọ ebè ìbò ìṣó àti gbogbo àwọn nǹkan tó ti pé à ń kì bọ inú lẹ̀. gbogbo àtàjẹ́ mùsùlùmí ẹ jẹ́ ká ṣe èrò wa níwọ̀n nípa ayé bíbà yìí láti jẹ́ kí èrò wa kó kúrú púpọ̀ nípa ayé ọ̀pọ̀lọpọ̀ ìbárí ti ń bẹ kò ní pẹ́ kò ní jìnnà tókùn yóò fi padà di nǹkan tó gé kọjá kó fún wa kó parí bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn ilé tá a mọ nílé ìbánibánà akàrí pé jọ kan ilé yẹn gba tó wó ni ló ti wíwó ní pẹ̀lẹ́kùtù gbogbo àtàjọ nàìjíríà ẹ jẹ́ ká lọ mọ̀ pé gbogbo àwọn ọjọ́ tá a wà yìí láwọn ọjọ́ wa tá a wà yìí ní òní ti ti ọjọ́ júmọ̀ ọjọ́ júmọ̀ yìí ti ọjọ́ ẹlẹ́ẹ̀kẹtàdínlọ́gbọ̀n nínú oṣù ròhìnjà èyí tó ti yí pé pẹ̀lú àwọn ọlọ́wọ́n ọba ìlẹ́fíọ́lá ká pé mọ́kàndínlọ́gbọ̀n lọ́nà bá fẹ́ kó tù yọ jẹ́ ajẹ́ pé oṣooṣù lè hijja ọdún fourteen thirty nine ìdílé kò ju ọjọ́ méjì lẹ́yìn òní subhanallah tọ́ba wọlé ọba kó wá fi ọgbọ̀njọ́ ajẹ́ pé lẹ́yìn òní oṣooṣù òdìdí ọjọ́ mẹ́ta bí òdìdí ọdún fourteen thirty nine ní oṣù pa rẹ̀ bí ó fi di tọ́wọ̀ tóorùn rẹ̀ náà bí ó di tó ṣe pé yọ wọ́ ọkùn èmi àtẹnìkọ̀ọ́kẹ́ wá sí ká máa wo kí ni sẹ́mi àtẹnìkọ̀ọ́kẹ́ wá fẹ́ fi dágbére fún ọdún fourteen thirty nine báyìí kí ni iṣẹ́ tá a fẹ́ fi pẹ̀kún rẹ̀ tá a fẹ́ fi dágbére pé á ah, ọdún yìí lọ kí la fẹ́ fi pẹ̀kún rẹ̀ oníkàlùkù akáwò yìí ni. bákan náà ọdún míì ti ń bọ̀ ní fourteen forty tọ́lọ́ wọn bá ilé kí ọlámẹni tí ó da ọdún yìí nínú wa ẹni tí ó da ọdún yìí àti ọdún àsìkò yìí ọlọ́run ọmọ nínú wa àìmọye oníkàlùkù wa náà àtẹni tí ń bá wa sọ̀rọ̀ ní ọmọ nírúngbà pé bíi kó wọn dà ìgbẹ́ni tí ó di àsìkò yẹn ìtẹ́jà kàtọ́mà ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọ̀la tọ́lọ́mbá wa kádàrá wa sínú ẹni tó ti pé yóò di inú ọdún tuntun yẹn kí wá lè mi kan wá kí la fi ń múra kalẹ̀ kí ni ìgbáradì wa tá a fẹ́ fi kó ọdún fourteen forty tí ń bọ̀ sọ́nà ọba ìlú sọlá bá ní kókó yóò ní àtẹnìkọ̀ kan wá kí la fẹ́ fi pàdé rẹ̀ ní ọdún tuntun ó ṣe o ó ṣe o kí ló ń kálukú wa fi ń dágbére báyìí kí la fi ń dágbére fún ọdún fourteen thirty nine kí la fi ń dágbére fún lọ́dún táwọn òkú ọbẹ̀ rí kọjá lọ báyìí ǹjẹ́ ṣíṣe ń lọ yìí ṣé gbogbo ẹ̀ṣẹ̀ tó ti wọ̀kùn pẹ̀lú ẹ̀ ṣé wọ̀kùn lọ pẹ̀lú rẹ̀ ìyẹn ni pé àdágbére fún pẹ̀lú ẹ̀ṣẹ̀ pé bọ́dún yìí náà tún ṣe ń lọ mo pa ẹ̀ṣẹ̀ sí pẹ̀lú ẹ̀ náà ni kò sí jíjẹ mẹ́sẹ̀ mọ́ èyí ti ọlọ́wọ́n ọba ìlú ti ọlá bọ́dún yìí ṣe ń lọ gbogbo wa bú ìwà tí ọ̀dà ṣe mo ṣe kí ni o òun náà ni mo fi ń fi ọdún ìdí ìgbẹ́ gbogbo kí ni tá a fẹ́ ti pàdé rẹ̀ táwọn ẹgbẹ́ olóore ni àwa tún fẹ́ wọnú rẹ̀ pẹ̀lú ẹ̀ṣẹ̀ oníkóńkálukú wa káwòye síra ara wa ẹni tó ti jẹ onílàákà nínú wa ó tètè ṣe ìṣirò sí ara rẹ̀ ó sì wòye inú ọ̀rọ̀ rẹ̀ dáadáa ó wòye sí àlámọ̀rí rẹ̀ ìrìkọlọ tí ọlá rẹ̀ ga jùlọ ó ní àmọnù yẹn òdodo ìṣẹfùlọ o tẹ bá ọba wọn lè sáwọn tó náà sọ máa àmàtẹlẹ kọ́ ya wòye o kó wòye kí ni sọ́fẹ́ẹ̀tì ti wájú fún ara lọ́la kí ló fẹ́ ṣe kí ni ọ̀dẹ bá lọ́la ẹ̀jẹ̀ kún kálukú wa káwòye sí i tá a bá ríra wa nínú gbogbo àwọn ìṣirò tẹ́ wa tá a ṣe lẹ́ni tó ṣe yí pé a ti kúrú níbi gbogbo àwọn ọ̀ràn yẹn tọ́lọ́wọ́n ọba ìlú ìjọ lábẹ́ká ṣe bẹ́ẹ̀ láti wá akẹnu àgòrò àgbáyé níbi gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tọ́lọ́wọ́n bá ìdíje ọlọ́wọ́ fẹ́ ká ṣe àti lọ́sẹ̀ lọ́wọ́n bá bóyá ọtí là ń tà bóyá gbèrè là ń ṣe bóyá ẹlẹ́dẹ̀ là ń tà bóyá ajá là ń tà bóyá dìbà là ń jẹ bóyá owó ìbọ̀nú là ń ṣe gbogbo àwọn òwò tọ́lọ́wọ́n bá ìdíje ọlọ́wọ́ fẹ́ bóyá náà là ń ṣe bóyá ń parọ́ ni gbogbo àwọn àwa abú tọ́lọ́wọ́n bá ìdíje ọlọ́wọ́ fẹ́ kápẹ́ náà la bá ń ṣe ààyè máa ń bẹ fún wa o ààyè ń bẹ fún wa lásìkò tá a wà ẹ̀fún kálukú wa ká ronúkúwàdà lọ́sọ́dọ̀ ọlọ́wọ́n ọba ìdíje ọlá ní ìrònúkúwàdà èyí tó máa sàgàsàgà káti ya tètè lépa bá nínú nínú ìgbésí ayé wa tó kù èyí tó ti bọ́ fún wa nínú ọjọ́ orí wa síwájú ẹ̀jẹ̀ á tètè lépa bá nínú àwọn ọjọ́ ayé wa tó kù báyìí ni olùmọ̀àgbà ìkan nínú àwọn sàájú òjíṣẹ́ ọlọ́run àfàwà ọ̀wẹ́lì sàmù sí Abu Darda radiyallahu ta'ala anhu wa ani sahabati ajma'in àfàwà Abu Darda nígbà tí ó fi gba Islam lẹ́yìn ogun Badr òun náà ni àfàwà ìgbà Islam ẹni tó jẹ́ alásùnmọ́ wọn síwájú rí òun náà ni àfàwà Abdullahi fún Rawaha radiyallahu ta'ala anhum gbogbo àwọn àwọn méjèèjì yìí ọ̀rẹ́ alásùnmọ́ ni wọ́n ṣùgbọ́n àfọwọ́ abdullahi ọmọ rọwáhà radiyallahu ta'ala anhu ó ti gba ìsìláàmù síwájú kí alásùnmọ́ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ṣíṣe Abu Darda síwájú kó gba ìsìláàmù lẹ́yìn ogun bá dé tọ́lọ́wọ́n ọba ìlẹ́jọ́ ọlá fi ìmọ̀nà rẹ̀ mọ àfọwọ́ Abu Darda ìpasẹ̀ tọ́lọ́wọ́n ọba ìlẹ́jọ́ ọlá ti fi ìsìláàmù mọ́ nípasẹ̀ abdullahi ọmọ rọwáhà náà nígbà tí àwọn mùsùlùmí lọ sí gbàtú àkọ́kọ́ tá a mọ̀ sí gbàtú bá dé tí òdodo hàn tọ́lá ń gbé òdodo ga tó sì rẹ kèfèrí àti irọ́ tó lọ́wọ́ báyìí lẹ́kẹ́ ọlọ́rẹ̀ ńlẹ̀ afáwọ abdullahi ọmọ rọwà ha radiyallahu ta'ala anhu nígbà tí ń kó ní ogun báyìí tààràtà kó tó di pé yọ wọlé ilé ọmọ ìyá rẹ̀ Abu Darda lọ́gbà lọ náà ti jáde lẹ́yìn tó ṣe gbẹ́ngbà jáde kó tó jáde èrè kan tó ní ọwọ́ ajáde lọ bó ṣe ń pọ̀ wá bó ṣe ń lọ lójú ọ̀nà yẹn ní láwọn tí wọ́n ń bọ̀ ogun bádìrì ní béèrè pé ẹ̀dá kan Abdullahi ọmọ àwọn àhà wọn ni àwa ọ̀dà ó dé wọ́n bọ̀ wá lọ́nà ń bọ̀ wá lọ́nà ó tó lọ sídìí owó Abu Abu ẹ̀ lọ ó béèrè lọ́wọ́ ìyàwó rẹ̀ Abu Darda dà ó lè yàrá kótópó kan tó wá wà ibẹ̀ ló gbé èrè yìí sí ọmọ ayé ara Abdullahi bin Rawaha ó wá mú èrè ohun wómúwómú ọ̀pẹ́ kò jìnnà ó sọ fún ìyá àti ìyá Darda pé wò ó tọ́mádé sọ pé mo béèrè ẹ̀ wọ́n fẹ́ wọlé lọ sinmi díẹ̀ nígbà tí Ummu Darda tó wọlé sínú ilé ọkọ rẹ̀ ó rí i Abdullahi bin Rawaha ó ti mú gbogbo èrè ah ojú ọmọ rí bóòlù òun ti fẹ́ wí bóòlù òun ti fẹ́ ṣe ọlọ́run àwọn òun wá ní odidi ọ̀rẹ́ ọ̀rẹ́ oko òun ṣe báyìí nígbà tí Abu Darda wọlé kí ló dé tójú ẹ̀kọ́ rẹ lọ́tí tójú rẹ ò dé wò báyìí. wọ́n ní ah, ọ̀rẹ́ rẹ Abdullahi mọ̀ràn wá hàn ó béèrè rẹ bó ṣe bó ṣe jáde tán ṣùgbọ́n lọ wọnú ilé bó ṣe ṣe ọlọ́run rẹ bó ṣe sòtà rẹ. ó wọ bẹ̀ báyìí á ah, inú bí Abu Darda pé hẹ́n ọ̀rẹ́ tá a ti bá bò tù lónìí. ṣé n tó ṣe fún mi sẹ́nì ọba ń bínú wípé òun wá Abu Darda wá Abdullahi mọ̀ràn wá hàn lọ́nà náà lọ́lọ́run ọlọ́run bá sọ ìmọ́lẹ̀ sínú ọkàn rẹ̀ gba ọ̀nà wo ọ̀nà wípé a ah, ah, àti gbọ́ tọ́ba jẹ́ pọ́lọ́hún ní kinní náà nígbà tí wọ́n gbé àáké tí wọ́n fẹ́ sá ó yẹ kó di ọwọ́ ẹnìyẹn mú ó yẹ kó jẹ́ kẹ́nìyàn lọ lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ ó yẹ kó ṣe ń ọ dájú pé gbogbo àwọn nǹkan tá à ń sìn kì í ṣe ọlọ́run bó ti kọ́ ma ó sì gbọ́ jíjẹ́ ọlọ́run yẹn lọ ọwọ́ á ní òun fẹ́ ṣiṣẹ́ òun fẹ́ ṣiṣẹ́ islam iṣẹ́ tóun fẹ́ ṣe ní islam yìí iṣẹ́ tóun ó ṣe tóun ó fi lé bàbá òun tó ti gba islam ṣáájú òun tóun ó tóbi tí wọ́n sẹ́yìn subhanallah kò ní pé kí n fi súnmọ́ wọn nù sẹ́ mo fẹ́ lé bàbá wọn kódà tí n bá tún lé bàbá wọn ó tún fẹ́ lé àwọn sẹ́yìn làfà wa Umar radiyallahu ta'ala anhu sọ pé Abu Darda wali dafa ad-dunya bi rahatihi was-sadr wọ́n ní Abu Darda ó ti ayé dànù pẹ̀lú àtẹ́lẹwọ́ rẹ̀ méjèèjì nígbà tá àtẹ́lẹwọ́ rẹ̀ méjèèjì ó tún fẹ́ ka ó tún ti àyà síta láti fi ti ayé yẹn dànù. bí ó ṣe tọ́ bó ṣe yẹ ní kéènì àtẹnìkọ̀ọ̀kan wa tí ìsìláàmù wa kó ṣe jẹ́ ètèrè kìí ẹ̀yẹ àti èèyàn ní ṣe gidi ní ṣe ju àwọn ẹni rẹ̀ síwájú wọ́n fẹ́ tó bá níwájú tí làwọn fẹ́ lé bàbá nínú ètò ayé wa yìí ayé la fẹ́ lé bàbá àwọn èèyàn torí ẹ̀ tàbí fẹ́ fi wọ́n sẹ́yìn nítorí ètò ayé tòmẹ́tò dẹ̀sìn ẹ̀wù wo ṣèlú fẹ́mi àtẹnìkọ̀ kan wa. ẹ̀jẹ̀ àtẹ̀tẹ̀ lé bàbá tó ti pé kò ti gbọ́ fún wa lówùúrọ̀ ọjọ́ wa ẹ̀jẹ̀ alẹ́ bàbá nígbẹ̀yìn ayé wa tá a bá ríra wa lẹ́nu tó ti ká àṣàbòsí fún wa wa àṣàbòsí nínú ẹ̀sìn ọlọ́run àní ẹ̀jẹ̀ ajáwọ́ pẹ̀lú pé a ti tẹ̀tẹ̀ a ti dégbò di pásítọ̀ wa bọ́bá ti jẹ́ pé nínú ẹ̀sọ́ lọ́wọ́ ọba ìlẹ́kẹ́ lásàánú lè ní àtẹnìkọ̀ kan wá lọ wà pẹ̀lú pa ayé ìdúró títí lórí ẹ̀sìn ọlọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlá ká máa dúpẹ́ kọ́lọ́wọ́ ọba bákan náà ká sì máa bí ọlọ́wọ́ ọba tí ọlá rẹ̀ ga jùlọ wípé kọ́lọ́wọ́ ọba tó fún wa dúró sí lórí ìlànà rẹ̀ títí di ikú tí ó fi dé gbogbo ẹni tẹ́jọ́ mọ̀ yá nínú ẹ̀sìn ẹ̀jẹ̀ ká lọ mọ̀ yí pé ìdá ń pè nígbàgbọ́ èyí ṣe èròǹgbà lásán o ìdá ti ń pè ní ìrònúkúwàdà ẹ̀jẹ̀ ká lọ mọ̀ yí pé kì í ṣe gbólóhùn ahọ́n lásán láì ní mú jẹ́de nígbà tó nígbàgbọ́ òun náà ní gbogbo dáadáa tó rinlẹ̀ sínú ọkàn nípa ọlọ́run ọba nípa ẹ̀sìn ọlọ́run ọba ìlú ti ọlá tí oríkèéríkèé ara wa tọ́wọ́ asọ́jú òdodo pẹ̀lú wípé ìfóònì rẹ̀ sínú ọkàn òun la fi ń ṣiṣẹ́ ṣe bá a ti láàgbọ́ ọlọ́wọ́n ọba gbọ́ àtúnṣe ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ̀ ọlá gbogbo tọ́lọ́wọ́n ọba ní àṣẹ làṣẹ gbogbo tí àlejò tọ́lọ́wọ́n àṣẹlẹ̀ mú wa òun náà la bẹ̀rẹ̀ sí ní ṣe àjìnà sí tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ̀ ọlá tí ọ̀fẹ́ eléyìí tá à ń pè ní ìgbàgbọ́ ẹ wà á rí tá à ń pè ní ìrònúkúwàdà tọ́wọ́bà òun náà ni kéèyàn banújẹ́ lórí ìkójúlé kọjá lọ nínú àwọn ẹsẹ̀ ẹkú téèyàn ṣe pẹ̀lú kéèyàn tó jáwọ́ kò níbi gbogbo àwọn ẹsẹ̀ téèyàn ṣe kéèyàn ti padà tọ́dọ̀ ọlọ́wọ́n ọba ìlẹ́jọ́ ọlá pẹ̀lú kéèyàn tọrọ àforíjì tọ́pọ̀ kéèyàn wá ṣe àtúnṣe iṣẹ́ téèyàn ti bàjẹ́ iṣẹ́ téèyàn ti bàjẹ́ jẹ́ kéèyàn ṣàtúnṣe rẹ̀ ẹni tọ́jú pé bídíà ló gbélé ayé ṣe ó ṣe bídíà ọwọ́ adáṣe kòkan ló wù fóun fẹ́ padà sínú súnà kó túbá o gbogbo ohun tó ti fẹ́ nu ya ẹran rẹ̀ sọ́bẹ̀ yìí pé ọtọ́ nínú ẹ̀sìn tí ó ti sọ kó kéde padà fáyé pé ní mo sọ pọ́tọ́ tẹ́lẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí tá a padà rí ìkọ̀tọ́ mọ́ kéde pé yọ lóhùn ṣe òun ṣe táwùbà ìyìn tó sọ pọ́ dáa yẹn tí ọ̀dà ọ̀wá kéde ẹ̀ fáyé padà yìí pé nǹkan yẹn ọ̀dà èyí tó sọ pé ọ̀dà tẹ́lẹ̀ sọ pé nǹkan yẹn dáa tó yẹ kó kéde padà fáyé pé nǹkan yẹn ti padà dá kó wá gbẹnu dákẹ́ kò sí àpẹẹrẹ táwọ́bà lára ru ẹni bẹ́ẹ̀ torí kọ́ lọ́wọ́ ọba ìlẹ́jọ́ ọlá ọlọ́ni ilẹ̀ amantaba afẹ́tọ́ ronúpadà wà á amànà tó nígbàgbọ́ wà á nílẹ̀ amànà tó tún wá sí iṣẹ́ rere fa gbogbo àwọn lọ́wọ́ àti wọn padà sí dáadáa wa kana Allahu ghafura rahima ọlọ́wọ́n ọba yìí ọba aláforíjì lọ́lọ́wọ́n ọba tí ìtúnkẹ́ẹ̀dá òlọ́lọ́wọ́n ọba gbogbo ata jẹ́ mùsùlùmí báyìí ló ti yẹ ká o ká ronú kú àdá kó níbi ẹsẹ̀ ká sì jáwọ́ ká sì padà sọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú pé ká sẹ́ni gbogbo àwọn ká sì àtúnṣe gbogbo àwọn sẹ́ wa ká sì máa sọ Ọlọ́run ọba níbi gbogbo sẹ́ wa nínú tó kùnà ọjọ́ ayé wa bí pé tá a bá ń ṣiṣẹ́ nígbà yóò tá a bá ń ṣe ẹ jẹ́ kí sẹ́ni ọmọ níbàámu kò sígbà tí Ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́ọ̀rí wa kò sáàyè tọ́lọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́ọ̀tì wa ẹ má jáwò pé ọwọ́ pa ẹsẹ̀ pa kò sẹ́ni kankan tó rí wa bẹ́ẹ̀ jà kan ọ̀bá rí ọ nínú gbogbo ẹ̀dá tọ́lọ́run ọba dá ọlọ́run ọba tó rí ọ tó dá ọ ó sì rí ọ o ṣe báwọn yorùbá wọn ní ẹni tó ta ọfà òkè bọba yìí tó borí bọba yìí ọba ní gbọ́ ọba tí ń bẹ lókè ti kí ni o òrìrò ẹni bẹ́ẹ̀ gbogbo àti ajẹ́ mùsùlùmí ẹ dákun ẹ jẹ́ ká gbìyànjú ká ní ìgbàgbọ́ tó pé ká máa ronú kúwàdà dájúdájú ayé tá a wà yìí ayé tá a rújú ráyè ni o síwájú kó tó di pásítọ̀ tá a ní ojú ráyè òde wa bá wa. àdẹ́gbẹ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe yí bí fún arákùnrin kan níjọ́ kan àdẹ́gbẹ̀wá sọ pé ọ̀yà kọ́rọ̀ nǹkan márùn síwájú sí nǹkan márùn tó dé ìgbà ọ̀dọ́ rẹ tètè mójútó síwájú kí ogbó rẹ ó tó dé ìgbà àlàáfíà rẹ mójútó kí àárẹ̀ ó tó dé ìgbà ọ̀rọ̀ rẹ tètè mójútó káyìn ó tó dé ìgbà tó rójú láyè mójútó kí ìdíwọ́ tó dé bákan náà ìtẹ̀lé rẹ mójútó dáadáa kó tó di pé ìgbó dé níbi ọ̀dọ́ agbára ń bẹ nípò ọ̀dọ́ fún yàn o eegun máa ń bẹ fún ọ̀dọ́ èròǹgbà tó ti lágbára máa ń bẹ fún ọ̀dọ́ nígbà tí ọmọ ẹ̀dẹ́ yẹn bá ti darúgbó tó sì di ewu ìgbà yẹn agbára rẹ̀ yọ lọlẹ̀ yóò ti pin èròǹgbà rẹ̀ kò ní lè lọ sókè mọ́ bẹ́ẹ̀ ni ìdákẹ́sà ara ìtúraká ń bẹ́ẹ̀lì àlàáfíà ẹ̀yà ajá tètè lò nígbà tí ọmọ ẹ̀dẹ́ yẹn bá ti sàárẹ̀ báyìí gbogbo ní jẹmọ́ ìdákẹ́sà ara rẹ̀ yóò di ìkànnì ọlọ rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀mí rẹ̀ yóò ti fún pẹpẹ máa bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn tẹ́tọ́fẹ́ ti ní tèmi ọmọ wúwo lójú ayé rẹ̀ lójú rẹ̀ nínú àwọn tẹ́tọ́fẹ́ ti. níbi ọ̀rọ̀ ńkọ́ ìsinmi ń bẹ nínú rẹ̀ bẹ́ẹ̀ tọ́ba ti ṣe tọ́ náà ọba ilé ti ọlá ìró dáadáa ìró dúráyè ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́ba lu ọrọ̀ rẹ̀ sí mi dáadáa tọ́mọ ènìyàn bá ti tòṣì tó sì bàtà ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọmọ ṣe àìrójú láyè pẹ̀lú pé ọmọ wa tí ó fi tẹ̀lé ìgbésí ayé rẹ̀ lọ ìjọ lòkun rárá rẹ̀ àti mọ̀lẹ́bí rẹ̀ lókùn tí ọmọ wa bẹ́ẹ̀ sì gbogbo àtàjẹ́ mùsùlùmí níbi ká máa sẹ̀mí lásìkò tá à ń sẹ̀mí lọ́wọ́ yìí àgbàgede tọ́fẹ̀ ni o bí ìtọ́fẹ́ onìtẹ̀mí tá à ń lò lọ́wọ́ yìí láti fi ti àwọn iṣẹ́ olóore sọ́dọ̀ ọlọ́wọ́n ọba ìlú fiọlá tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn bíi ti kú gbogbo àtìkú tẹ́rẹ̀ tẹlifíjẹ́ gbòògùn gbogbo àtàjẹ́ mùsùlùmí ọlọ́run ẹ̀yà ajáwò yìí níbi tó sẹ́kùn nù tẹ̀lé ayé ìyá tẹ̀lé kọ̀ọ̀kan wa bí fourteen thirty nine ti ń lọ yìí táyà kan fourteen forty ẹ̀yà ajá tètè wo tó kù nínú tẹ̀lé ayé ìyá tẹ̀lé kọ̀ọ̀kan wa káyà àti káṣe gbogbo tẹ́ dáadáa tẹ́ káṣe ká lọ mọ̀ pé gbogbo tí bá ń bọ̀ ìdí ń bọ̀ ti dé o gbogbo tó bá ti ti dé jọ máa o ti di nǹkan tó ti fi oṣù tìrẹ kọjá lọ ni ká mọ̀ pé àgbẹ̀ lónìí ọjọ́ kan ọjọ́ kan tẹ́lẹ̀ àtẹnìkọ̀ọ̀kan táyẹ̀ kú o láti ẹni bákan náà nígbà tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá káyà ti fi múra sí àwọn iṣẹ́ olóore síwájú kó tó di pé yíyẹ òṣèlè sí ìyàtẹ̀ nìkọ̀ọ̀kan wa ọlọ́run tí ọ̀la rẹ̀ gàdúrà sọ pé dáadáa ju ọlọ́run ọba ẹlẹ́dàá yín òun náà lọ́ba tó dá àwọn sọ́mọ méjèèjì àtìlẹ̀ méjèèjì ọlọ́run dá ní ọjọ́ mẹ́fà àkọ́rẹ́ ọlọ́run ọba dẹ́kun pé yóò sinmi lọ́jọ́ méje ọlọ́run ọba kẹtẹ fẹ́rẹ̀ lórí ìṣẹ́ ọlá rẹ̀ ó yí gbogbo ọ̀rọ̀ bọ́ba ti fẹ́ sí gbogbo ọ̀rọ̀ orí kò sí olùsìkẹ́ kan tí ó sìkẹ̀ àyàfi lẹ́yìn ìyọ̀ǹda ọlọ́run ọba ìrẹsì ọlá ọlọ́run ọba wa lílé ìtàjúwe fún wa yóò ẹja máa sin dáadáa ọlọ́run yẹn máa sin òun ẹ wá wòye dáadáa kẹ rántí mi ọ̀dọ̀ ọlọ́run ọba ni gbogbo yín ọ̀sẹ̀ rí padà sí i lápapọ̀ kò sẹ́ni kankan tí ọ̀sọ̀ fún òun ní wá ní alùpùpù ọ̀dọ̀ náà láti rí padà sí i àdéhùn ọlọ́run ọba òdodo ni kò sí lọ́bẹ̀ dáadájú ọlọ́run ọba lọ bẹ̀rẹ̀ òun náà ni ó tún parí jíjẹ́dá nítorí kó lè bá àṣà gbogbo àwọn tó ti tẹ́ dáadáa wọn nígbàgbọ́ tí wọ́n ti tẹ́lẹ̀ ó lè gbà wọ́n lẹ́sàn pẹ̀lú déédéé gbogbo àwọn tó ti jẹ́ aláìgbàgbọ́ fún òṣìṣẹ́ ọlọ́run ọba ìrẹsìọlá yóò máa bẹ fún wọn mímu nínú omi ẹ̀dọ̀ jáde fún tá a omi gbóná bákan náà ìyẹ́ ẹlẹ́tẹ̀ yẹ́rọ ó sì tún máa jẹ́ tiwọn pẹ̀lú àìsàgbọ́ tí wọ́n ti sọ́lọ́ ọba ìlẹ́sìn ọ̀la dáadájú ọlọ́wọ́n ọba náà olùwọ́n tó ṣe kí ó gbé òrùn kalẹ̀ ní ìmọ́lẹ̀ ó ní gbé òṣùpá kalẹ̀ ní ìmọ́lẹ̀ tó ń tuni lára ó sì ṣe ní àwọn ìpele ìpele méjìdínlọ́gbọ̀n gẹ́gẹ́ bá a ti sọ síwájú ká lè bá a bá àwọn nǹkan ọdún àti ìṣirò ọlọ́run ọ̀dá gbogbo eléyìí lásán àyàfi pẹ̀lú òdodo ọlọ́run sálàyé àwọn àmì rẹ̀ fún wa gbogbo ẹni yóò sọ bá jẹ́ olùmọ̀ dájájú ń bẹ́ẹ̀ bí ìyapa òru àti ọ̀sán àti tọ́lá ọba ìlẹ́kẹ́ ọlá sínú sánmà àtìlẹ̀ àmì ọ̀bẹ níbẹ̀ gbogbo àwọn tó ti fún fáyọ̀ ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني وإياكم بما فيهما من الآيات والحكمة الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد gbogbo àti àti ẹrú ní ọlọ́run ọba ìjọba kálọ̀ ọmọ yìí pé àsọsílẹ̀ ń bẹ fún wa sáà láti sọ fún wa pẹ̀lú bí ojú ọjọ́ wa bó ṣe rí àti bí àsìkò wa bó ṣe ń lọ nígbà tá a rí òní sí ọjọ́ ẹlẹ́ẹ̀kẹtàdínní ọgbọ̀n nínú oṣù tòlẹ́jà ní fourteen thirty nine ìjọba àti sallallahu alaihi wasallam. àkọ́kọ́ àsọsílẹ̀ tá à ń sọ fúnra ara wa òun ẹni kójú ọwọ́ rẹ lọ́kùnrin ọmọ ìyá mi àti ọmọ ìyá mi lóbìnrin wípé oníkálukú wa kálọ̀ mọ̀ pé dájúdájú ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ gbogbo àwọn nǹkan tó gbé kalẹ̀ fún wa ní àwọn àsìkò sásìkò ó gbé àwọn àsìkò kan fún wa tó ti gbé àtúmọ̀ àti wá sọmọsọdọ̀ òun ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga jùlọ. ká lọ mọ̀ yí pé nígbà tí odò olùsíjà tó ń parí lọ díẹ̀ díẹ̀ báyìí oṣù muharram ó múra láti wọlé pẹ̀lú àti ọlọ́run subhanahu wa ta'ala nínú àwọn àsìkò ọjọ́ mẹ́wàá mẹ́wàá tá a sọ pé ọjọ́ mẹ́ta táwọn tí wọ́n jẹ́ olùmọ̀ tí wọ́n ní wọ́n máa ń ṣe àmójútó rẹ̀ dáadáa nínú rẹ̀ ní mẹ́wàá tó tún fẹ́rẹ̀ oṣù muharram àní mẹ́wàá àkọ́kọ́ òun náà ní mẹ́wàá tó gbẹ̀yìn oṣù ramadan mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì ni mẹ́wàá àkọ́kọ́ tó bẹ̀rẹ̀ oṣù tòlùkíjà tá a wà nínú rẹ̀ yìí bákan náà mẹ́wàá míì òun náà tó ní mẹ́wàá àkọ́kọ́ tó tún bẹ̀rẹ̀ oṣù muharram torí kí anagba muhammad sallallahu alayhi wa alihi wa sallama níṣẹ́ ni wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ nípa wípé ààwẹ̀ wo òun náà ló tún lọ́lá jù lẹ́yìn ààwẹ̀ oṣù ramadan anabi sallallahu alayhi wa sallam òun náà ó ní kéèyàn gbáwẹ̀ nínú oṣù ọlọ́run ọba tí a sí oṣù muharram bákan náà wọ́n tún béèrè pé irun wo ló tún wá lọ́lá jù lẹ́yìn ìwọ̀n ọ̀rọ̀ àyàn ànábi sallallahu alaihi wasallam sọ pé salatul layl ìyẹn qiyamu layl hadithi àfàwà Abu Hurairah ni wọ́n gbà wá bákan náà ó sì gbẹnu sahihu ìmáàmù wa Muslim pàápàá jùlọ nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí tó ṣe pé sátọ̀ àn àti àṣùrọ̀ ìgbẹ́ ní kẹta padà máa ṣàlàyé fún wa ní júmọ̀ àti bọ̀ tọ́lọ́wọ́n bá bá ló sẹ́kù nínú tẹ̀mí tẹ̀mí àtẹnìkan fún adáàlú lórí ayé wọ̀síyà lẹ́ẹ̀kejì gbogbo àtàjẹ́ mùsùlùmí lọ́kùnrin àti ọmọ àyá lóbìnrin ẹ̀jẹ̀ ká lọ ká máa fura sí gbogbo iṣẹ́ tá a fẹ́ ṣe àwọn iṣẹ́ wa tá a fẹ́ ṣe kárí ike oníbàmù sí ìlànà àkọ́kọ́ ká lọ mọ̀ ike májẹ̀mú méjì ń bẹ fún iṣẹ́ tá a fẹ́ ṣe iṣẹ́ yìí tá a bá ti ṣe tí májẹ̀mú méjèèjì ìgbé ti pa tó kúkú nínú rẹ̀ ká lọ gbà fọlọ́wọn ọba ìlẹ́gbẹ̀ẹ́ lónìí tẹ́wọ́ gbà ṣe dànù lórí ẹni bẹ́ẹ̀ ṣe tàbí kan la rí yàtọ̀ sí kejì tí méjèèjì ọ̀bẹ ti gbé sínú tẹ́ ìpèdè sẹ́yìn òní jáde ọgbà níwájú ọlọ́run alákọ̀ọ́kọ́ ni al-ikhlas káfí tẹ́tà fẹ́ ṣe wójú rere ọlọ́run ọba ìlú ìjọlá àgbọ̀dọ̀ sí nítorí ayé nítorí dúkìá ayé nítorí ipò nítorí ìyàwó tá a fẹ́ fẹ́ nítorí owó kan tá à ń wá nítorí dáadáa kan tá à ń wá nítorí tẹ́ka tó gbé fún wa ká mọ́ torí nǹkan wọ̀nyí ṣe ẹ̀sìn ọlọ́run ọba ìlú ìjọlá ká torí ẹ̀kọ́ jẹ́ ká torí ìtọ́lọ́run ọba fúnra rẹ̀ ká torí rẹ̀ ṣe gbogbo àwọn iṣẹ́ ìtòsí ẹ̀sìn ọlọ́run ọba ní iṣẹ́ wa tá a bá tún fẹ́ ṣe ẹ̀jẹ̀ kó wá tún ní ìbámu sí lánàá tí àlẹ́ bọ̀ Muhammad sallallahu alaihi wasallam wípé ẹni tí Ọlọ́run bá ti tẹ́ná sí wa bó ṣe ní ká ṣe wọ́n ṣe ṣàlàyé fún pé ká ṣe bẹ́ẹ̀ náà ní ká ṣe mójútó àti ṣe tá a bá ṣe méjèèjì yìí nínú tẹ́ wa ṣe ni àwọn tẹ́ wa yóò jẹ́ àtẹ́wọ́gbà níwájú Ọlọ́run bá tó dá wa ṣùgbọ́n tá a dé tilé fi kan láre yàtọ̀ sí kan ọjà fi sakagbe iṣẹ́ yẹn kò ní jẹ́ àtẹ́wọ́gbà níwájú Ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jùlọ mẹ́rin làwọn èèyàn wá pín sí lágbègbè al-ikhlas àti mutaba alákọ̀ọ́kọ́ òun náà ni ahlul islam wal mutaba'a àwọn tó ti kú wọ́n ti tẹ́ wọ́n torí ọlọ́run wọ́n ti tó fi ń tẹ̀lé ìpàdé anẹ́gbà muhammad sallallahu alayhi wa sallam eléyìí náà lọ jẹ́ ẹyọkan tó tọ́ dáa nínú mẹ́rẹ̀ẹ̀rin ọlọ́run kó dáko ṣe ní abẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì onímọ̀nlá ikhlasu lahu wal mutaba'a ẹ̀ tó ṣe pé kò tiẹ̀ fi tẹ̀ wojú rere ọlọ́run kò sì ní sọ́fẹ́ bíi ìṣèlítà ní sọ́lọ́m ṣe eléyà burú pányáwó ní kọ́lọ́n kọ́lá wa bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta onímọ̀nláhu ikhlasu wala mutaba'ata lahu òun lẹ́ni tó fi tẹ́wójú rere ọlọ́run ṣùgbọ́n kò fi tẹ̀lítà lẹ́gbàá muhammad sallallahu alayhi wa sallam bákan náà ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni máa ń la ho mùtàbà òun lẹ́tọ́ ti kó fi tẹ́tẹ̀lé ti ànábì sallallahu alaihi wasallam wọ̀lẹ́ ti yẹn kó sòrò al-ikhlas ṣùgbọ́n kò fi sẹ́yìn wojú rẹ̀ yọ lọ́wọ́ ọba ìlẹ́jọ́ la mẹ́lẹ̀ẹ́ta tó gbẹ̀yìn aburú pẹ́yẹ́wò ni kò ilé ń ẹyọ kan àkọ́kọ́ yẹn òun náà ló wúlò tó ti dára gbogbo àtàjẹ́ mùsùlùmí ẹ̀jẹ̀ kẹ́yà àríkà gbìyànjú àríyíké ẹyọ kan tí ọjà àkọ́kọ́ yẹn òun náà lè dá tẹ́lẹ̀ kọ̀ọ̀kan alámúlò nínú ìgbésí ayé nítorí kí èmi àtẹnìkọ̀ kan wá ká lè bá a ṣe àfiyege nínú ayé tá a wà yìí ká sì lè bá ọlọ́run ọba ìlẹ̀kẹ́ lápàtì dáadáa ní ìṣẹ́jú wọn sí ìyá oníke gbogbo àtàjẹ́ mùsùlùmí ẹ̀sìn wà yìí ìlànà àlẹ́sùn sọ́lá tá wà lórí rẹ̀ yìí sunna àlẹ́sùn sọ́lá tá a ṣe yìí yòdò yìí di rẹ̀ kó lè wà ní ìgbésí ayé wa kí ìmọ̀lẹ̀ rẹ̀ kó lè máa tàn dáadáa ní ìgbésí ayé wa ó dọ̀ràn yẹn ká ní mọ̀ tì í ká ní ìmọ̀ ìmọ̀lọ́lá jùlọ ọgbọ́n òpe èyí ò ní kó tọwọ́ gbájú ẹ̀sìn nígbà tí yẹn bá ti mọ̀ ìmọ̀ yìí ṣe pàtàkì púpọ̀ táàbẹ ti mímọ̀ ìṣẹ̀lẹ̀ dọ́kàn máa sin ọlọ́run ọba gẹ́gẹ́ bí nàtọ́rọ̀ àwọn nàtọ́rọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ń sin ọlọ́run ọba ọ̀nà onímọ̀ sí lọ́hùn wọn ò nímọ̀ tí wọ́n fi ń sin lọ́hùn ẹ̀jẹ̀ káwọ̀ ọwá ìmọ̀ lópin ìgbà tọ́lọ́run ọba bá ti fún wa láǹfààní tó fún wa ní ìrojú ráyè táàsì láwọn tá a kẹ́kọ̀ọ́ ìmọ̀ lọ́dọ̀ wọn èyí ká lọ kẹ́kọ̀ọ́ máa wa kódà kọjá ń tá a fi gbé ọ̀ràn yẹn sí wa tá a fi gbé dúró ọ̀dọ̀ owó ìyá àtẹnìkọ̀ọ̀kan wa ẹ ká mú ìṣesí ẹ dákun ẹ ká mú lò dáadáa ìmọ̀ wúlò ó sì yááyì ó sì pàtàkì púpọ̀ nínú ìgbésí ayé kódà àwọn bàbá wa àwọn ọmọ sọ pé ìmọ̀ lọ́dà dínì wọn lọ́mọ òpè ìmọ̀ láti ti ẹ̀sìn ọlọ́wọ́n ọba ìlẹ́sìn ọlá mo lérò báyìí mo lérò báyìí kò wọnú agbègbè ẹ̀sìn náà nínú àwọn ẹ̀sìn míì ó ní ẹjẹ́ àṣebáyìí wò ẹjẹ́ àṣebáyìí wò fi sí ọwọ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ gbogbo tí wọ́n ń pè lẹ́sìn ṣùgbọ́n ẹ̀sìn Islam rárá kò dé ṣe kò sí ọgbọ́n nínú rẹ̀ kò sákùjá kankan nínú rẹ̀ ju bí wọ́n ṣe ní àṣẹ ni ẹjẹ́ àṣe ẹjẹ́ àgbà ẹ̀kọ́rọ̀ yìí tá a bá gba kọ̀rọ̀ yìí ṣe láti dá síwájú ṣáájú àwọn tí wọ́n gbọ́ ọ̀nà tààrà wàláhì nígbà tí yóò bá tún wò kó yẹ kí n já sọ́nà yẹn báyìí yóò ti rí i pé odi kan ti wà ń bẹ̀ tá a mọ̀ sí fẹ́ǹsì kan àdúgbò tún ṣẹ̀ṣẹ̀ padà ṣé yóò rà àǹfààní láti padà sójú ọ̀nà gidi kó tó kọ ojú ọ̀nà tọ́tọ́ ọlọ́run nìkan lọ́mọ ìrìn àjò yẹn fọmọ ẹ̀dẹ́ èèyàn torí ṣe eléyìí ẹ̀jẹ̀ awá ìmọ̀ ìmọ̀ ṣe pàtàkì púpọ̀ kí ọlọ́run ọba kó dáhùn kó fi àánú fẹ́mi àtẹnìkọ̀ kan wa ìdùnnú ìrọ̀rùn rọra kí ọlọ́run ọba kó ṣe fẹ́mi àtẹnìkọ̀ kan wa ọ̀là agbára ọlọ́run ọlá ògbó rẹ̀ káàsì lọ́mọ gbó ata ọjọ́ fún ọlọ́run yìí pé a fẹ́ wọnú hijira tuntun a ò túmọ̀ wípé a sọ ìgbẹ̀yìn zòlè hijira di àyájọ́ kan tá a tún wá yà kalẹ̀ yìí pé on the first hijira pé on the first muharram báyìí tàbí second tàbí third tàbọ́jọ́ yòówù nù rẹ̀ pé a fẹ́ ṣe àyájọ́ ọ̀pá àpọ́ sínú hijira tuntun rárá o kò ní ṣe pẹ̀lú ọdún o kò ní ṣe pẹ̀lú ọdún rárá tó bá tiẹ̀ lẹ jẹ́ pé òǹkà tá à ń ká yìí lójú ayé àbáwá Umar radiyallahu ta'ala anhu ló ti wáyé tòun ti bẹ́ẹ̀ kó ṣe wáyé lójú ayé rẹ̀ kò sẹ́nìkan nínú wọn látòrí Umaru tó fi dórí gbogbo àwọn kúlàfà tí wọ́n tún lò lẹ́yìn rẹ̀ kò sẹ́nìkan kan tó ṣe pé wọ́n mú ọjọ́ kan nínú ọjọ́ Muharram tí wọ́n wá yàtọ̀tọ̀ pé ọjọ́ yìí àyájọ́ ọjọ́ yìí ló jẹ́ rárá o gẹ́gẹ́ bí ṣe ń bẹ nínú àwùjọ wa táwọn yóò tún wọṣọ tuntun wọ́n múra sẹ́pẹ́lẹ́ dáadáa wọ́n sì tún máa fi oúnjẹ wọ́n máa kíra wọn ní kíkí kan pé àpò ọdún ìjírà kan tó dé yìí rárá ní òfin ẹ̀sìn ọlọ́run òfin ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ̀jọ́ lóògbé lè wá òun kálukú wa ni káwòye káwòye ẹ̀jẹ̀ àwòye ti fi ṣe àyè wa bíta dé bọ̀bí ta dé àti bíta àbí Allah subhanahu wa ta'ala gbogbo àwọn nǹkan aburú tó ṣe kéde àtẹnìkọ̀ kan wá ṣe tá a ti ń pati lọ́nà dáko tẹ́lí kí pati ìbéèrè fún wa nínú ìgbésí ayé wa ọlọ́dàkùn abẹ́ ọ̀gbọ́n tí jẹ́ máa burú ọlọ́dàkùn èyí tá a ti fi sílẹ̀ ọlọ́dàkùn jọ ọ̀rọ̀ nǹkan láti fi sílẹ̀ ọ̀làgbára wọn náà ọlọ́wọ́ rẹ̀ gbogbo dáadáa tá à ń tá à ń ṣe wọ mọ́tì dáadáa náà òpin fún wa báyìí o ọlọ́dàkùn jẹ́ àti dáadáa náà dọ́dọ̀ wọ ọlọ́dàkùn yìí tá a fẹ́ pàtì nínú dáadáa tó ti jẹ́ dáadáa ọlọ́dàkùn mọ́jọ ọ̀rọ̀ fún aláṣẹ fámìlì àbẹ̀wò ọlọ́wọ́n ọba ìlẹ́jọ́ ọlá alámọ̀lé ilé atẹnìkan kan wa jẹ́ ká rí lò lórí ìtẹ̀lé sí wọ ọlọ́wọ́n ọba ìlẹ́jọ́ ọlá gbogbo ti jẹmọ́ ìtẹ̀lé ayé ọlọ́dàkùnmọ́jì ò dí wa lọ́wọ́ láti tẹ̀lé wọ ọlọ́wọ́n ọba ìlẹ́jọ́ ọlá gbogbo fífi atẹ́gùn ìgbà tí ṣe ń gbá òyìn tọ́tún tí ń gbá òyìn tó sì kí ipò ni wọ́n gbá jí kó nínú ẹ̀sìn ọlọ́dàkùnmọ́jì ọ̀tọ́ sí ní àtẹnìkan kan wa gbogbo àwọn tá lámọ́ rí wọ́n mì nínú ẹ̀sìn ọlọ́dàkùnmọ́ ni wọn lò gbogbo àwọn tó ṣe pọ́kẹ́ wọn Islam ọlọ́dàkùnmọ́ ni kí ìmọ̀lẹ̀ Islam náà bọ́ mẹ́rin wọn ọlọ́dàkùn àbíọ́ gbogbo àwọn Islam yìí ní dáadáa báyìí ọlọ́dàkùn fi ẹsẹ̀ wa rinlẹ̀ lórí orílẹ̀-èdè nàìjíríà bá ní ṣàtúnṣe rẹ̀ àwọn tó ń darí wa níjọba àpapọ̀ níjọba ìpínlẹ̀ ìjọba ìbílẹ̀ dákun bá ní mójútó wọn bá lè ṣàánú wọn ọlọ́run dákun bàánù mẹ̀kúnnù sí wọn lọ́kàn ọlọ́run dákun alámọ̀lẹ́ ìyàfẹ̀lẹ̀ kọ̀ọ̀kan mọ́tì kọ́dà o rọ́bànà amina bìbìnrin hasana wọ́n fi lè ha sọ́lá bí hasana tó fi náà lọ́ba náà kó